الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأصلي وأسلم على أشرف المرسلين نبي جاء بالقرآن كالشمس في ضحاها وجاء بسنة كالقمر إذا تلاها من عمل بهما عاش في النور النهار إذا جلاها ومن أعرض عنهما يتخبطه في ظلمة الليل إذا يغشاها وعلى آله وأصحابه الذين اتبعوا في ساعة العسرة ونشروه وهاجروا معه فنيم المهاجرون ونيم الأنصار وعلى تابعهم والتابع لهم بإحسان إلى يوم يرث الله لعرض ومن عليها وهو خير الوارثين. أكوكو رمضان Ike ịge nìí? Arị Ramadan afọ iri ji nìí? Igbe yi Ramadan alịdala Akọkọ Ramadan ike ịge nìí? Arị Ramadan afọ iri ji nìí? ìgbẹ̀yìn ramadana alìjánà ni ọlọ́run wọ́lá kẹ́rẹ̀ wọ́lá gẹ̀rẹ́ tó ṣe fún adéwálé ànábì wa muhammad gbogbo jama mùsùlùmí jákèjádò gbogbo ayé jákèjádò gbogbo tẹ́lẹ̀ tí ń gbọ́ wa ọlọ́run mọ́sá sàlékún kẹrẹ̀ fáwa náà kó sàlékún gẹ̀rẹ̀ fún wa kó ṣe àlékún ìyọ́nú rẹ̀ tó ga kó ṣe fáwa náà torí pé ìyọ́nú ọlọ́run òun náà làgbà oore ọlọ́run bá wa kí ànábì bá wa kẹ ànábì àwọn ará alẹ́ ànábì bá wa kẹ ogun ọba àgẹ̀wọ̀n ọlọ́run àwọn afa àwọn ńláńlá ní tí wọ́n ti lọ mọ̀ọ́lánà ṣe adam mọ̀ọ́lánà ṣe ọ̀yáyà mọ̀tàdá mọ̀ọ́lánà ṣe ọ̀hún awọ́lẹ̀ sànú mọ̀ọ́lánà ṣe abdullatif alikabari mọ̀ọ́lánà ṣe hò muhammadu nurudin hakim ọlọ́run bá sàlékún ìyọ́nù rẹ fún gbogbo wọn báwọlá gbọ́ àwọn afa àwa tá a ṣàdúrà fún àwọn òbí wa tó ń ti lọ bá wa kẹ wọn ọlọ́run bá wa gẹ wọn la ilaha muhammadu rasulullah ààwẹ̀ Ramadan tá à ń gbẹ́nú ẹ̀ tá à ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ń lọ díẹ̀ díẹ̀ díẹ̀ léyìí tó jẹ́ sí pé ń dùn máwọn kan pé àwọn Ramadan ti fi fẹ́ parí ó ti kọjá àlàjì léyìí tí àwọn kan sì ń bẹ́nu ìbànújẹ́ pé ha Ramadan ti ń lọ yìí bí ṣe ń lọ ǹjẹ́ yóò tún dé bá wọn láyé mọ́ àbí òní dé bá wọn láyé mọ́ àwọn ní ọlọrun tòótọ́ àwọn tó ń gbádùn ọlọrun ọlọ́run ń gbádùn àwọn náà òun ìfẹ́ kí Ramadan ó tán ọlọ́run mọ́sá jẹ́ àjọ wọn gbogbo ń ta bá wá ṣe nínú oṣù ramadana yìí ọlọ́run mọ́sá gbà wa ọlọ́ àjọ kan sórí ọlọ́run ọlọ́lá ilaha illallah ọlá muhammadu rasulullahi. ọkùnrin tó lè tadé lépe tó bá ti dojú iṣẹ́ kò lè dági mọ́ ọ̀run lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gbà tiẹ̀ nìyẹn. <laughs> ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dà mọ̀ wípé kárakára ni sẹ́lùjó gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjó gángan náà alcoholic bitters ni kò gbẹrura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wà á máa sínúbọ̀lẹ̀ ni gbàgbẹ́ àlùjó gángan náà alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní nọ́mbà one ìyàwó olóyè street ìtasọ́ ní sagamu nílẹ̀ ogun ló ń pòdúsẹ̀ tó tún pákéjì tẹlifon zero seven zero four nine seven six five three zero four bẹ̀rẹ̀ ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó ìmọ̀dọ̀ àwọn alágbàtàjà kejìdádò nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ náà gbẹdúrà kó gbàgbó kọjá bẹ́ẹ̀ láwàfíà bá mixture. láwàfín. ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o. torofin ni iṣẹ́ láwàfín herbal mixture lágọ̀ọ́ ara. ó ń yọ ọ̀rá ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paradì tó roni gorogo. ìfúnpá gíga ibà táífọ̀ìd. ara ò jí pépé àbí ò mókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. láwàfín herbal mixture ní kó lò. NAFDAC ìlú limited. ó wà one ewu olóye street ìtasọ́ni Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone zero seven zero four nine seven six five three zero four ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwàfin abá mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. làwàfin abá mixture ni ẹ rà bó ṣe wà ní pàwọ́dà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi kíṣẹ́ rẹ̀ pé lágọ̀ ara. ọ̀rọ̀ tá a fẹ́ máa bára aṣọ lónìí ó náà ni ọ̀rọ̀ àṣàlátù ṣíṣe fún ṣe ọlọ́run ànábìwa Muhammad àwa jàmá mùsùlùmí ayé ọlọ́run ọba ó fi ànábì ta wá lọ́rẹ ìjà àmọ́rírì ànábì náà bá àmọ́rírì rẹ̀ àwọn kan dá mi lóhùn pé àmọ́rírì ànábì ìmọ̀rírì ànábì ló jẹ́ àmọ́ tẹ̀lélẹ̀ àlà ọlọ́run jẹ́ àárí ànábì kárí bá wọlé ìkẹ́ kárí bá wọlé ìkẹ́ kárí bá wọlé ọ̀làjú àlìkìyàmọ̀ kọ́nà ń kọ́ wọlé pé ìmọ́lẹ̀ ànábì náà ló bo gbogbo ayé dàrú kọ́mọ yọ wá kò nínú abẹ́ ìmọ́lẹ̀ ànábì ọ̀làlá ilaha illallah ẹ̀yọ̀ ń bọ́ ànábì ńlẹ̀ sallallahu alayhi wa sallam káyọ̀ǹbó ẹlẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam kákàrà yọ̀ǹbó ànábì fún ṣe ọlọ́run sallallahu ta'ala alayhi wa sallam àmọ́ yọ̀ǹbó ànábì àmọ́ gbé ànábì tóbi a máa ṣe àpọ́nlé ànábì gẹ́gẹ́ bí ọba tó dá ànábì ṣe àpọ́nlé rẹ̀ a máa fùsọ ànábì gẹ́gẹ́ bọ́lá tó dá ànábì ṣe fùsọ ànábì ọlọ́run mọ́sá wọlé àtànábì kò sí tá a lè ṣe tá a lè má ṣe a lè kírun ká máa kí bí ànábì a lè gbààwẹ̀ ká máa gbà bí ànábì a lè yọ zaka kárí yọ bí ànábì a lè ṣe iṣẹ́ hajj kárí ṣe bí ó ń ṣe ọlọ́run ti ṣe ní pérépéré ṣùgbọ́n gbóhùn táwọn bá ṣe àáfin tẹ̀lé ń ṣe ọlọ́run ni. iqtidaa bi nabiyyillahi sallallahu alayhi wa sallam àfikọ́ṣe ànábì ni ẹ̀yin jẹ́ wọn mùsùlùmí àwa ọba Muhammad ni kìí sàlẹ̀ jẹ̀nu ṣùgbọ́n ọlọ́run ọba tó bẹ́ẹ̀ gẹ́ ó ṣe àpọ́nlé ànábì yìí ni wọ́n á sọ fún wa ọba fún ara òun òun mọ rírì tóun dá òun lòun dá ìmọ́lẹ̀ ànábì òun tóun dá ìmọ́lẹ̀ fún ara òun òun tún wá ń tọrọ ike ìgẹ̀ lọ́wọ́ ara àwọn fún ìmọ́lẹ̀ tó ń dá yìí sallallahu alayhi wa sallama kí ni ọlá tí ń bẹ níbi káwọn tọrọ àlékún ike ìgẹ̀ fún iṣẹ́ ọlọ́run kí ni ọlá tí ń bẹ níbi káwọn sàṣàlátù fún ànábì kí ni láàdá àti làádà tí ń bẹ fún ẹni tí ń bá ń ṣe àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ tí ń tọrọ ọlọ́run fún ànábì wa Muhammad ọlọ́run ọba ọba àlékè ọlá ọba tó ga ju gbogbo tí fi ń ga lọ ọba tó ń pàṣẹ òun náà lọ́wọ́ apá wa láṣẹ látara wípé ọfẹ́ káwọn náà kájẹ àlùbáríkà tóun ọlọ́run ọba tóun ṣe fún ṣe ọlọ́run tóun wá ń ṣe tóun wá pe àwọn màláíkà kan bóun ṣe ọ wá pe àwọn mùmínì náà káwọn náà pẹ̀lú òun ọlọ́run ni a máa kírun kì í kírun ọlọ́run ni a máa gbààwẹ̀ bá a ṣe ń gbààwẹ̀ yìí ọlọ́run yìí sọba tí máa gbààwẹ̀ ọlọ́run ni ká máa yọ zàká kì í sọba tí yọ zàká ọlọ́run ni ká máa lọ sílé òun ọlọ́run ká máa lọ ṣe hájì kéésì bọ́ọ̀lù wọn sì ṣe hájì ṣùgbọ́n ọlọ́run ṣe nǹkan kan tó fẹ́ káwọn náà máa ṣe ń ṣe nǹkan kan tọ́pa màláìkà láṣẹ kó máa ṣe ipa màláìkà láṣẹ náà ló súnka àwa náà ta jẹ́ ènìyàn tó lọ́n dágbẹ̀yìn tó ní káwọn bọ́ọ̀hún ṣe ká lè bá àríyọnú òun ọlọ́run ọba látara ẹ̀dá tóun dá ẹ̀dá tó tóbi jùlọ ẹ̀dá tó lọ́lá jùlọ ẹ̀dá tó ní àpọ́nlé jùlọ ẹ̀dá tí ò sírú ẹ̀ nínú gbogbo tọ́lọ́run dá ọlọ́run dá àwọn ànábì ọlọ́run kò sírú ẹ̀ lára àwọn ànábì ọlọ́run ọlọ́run dá màláyíkà kò sírú ẹ̀ lára àwọn màláyíkà ọlọ́run dá àwọn àlìjànú kò sírú ẹ̀ nínú àwọn àlìjànú ọlọ́run dá àwọn gbogbo tọ́pọ̀ tọ́pọ̀ yìí tá a mọ̀ àti yìí tá a mọ̀ ọlọ́run wá ní kò sírú ànábì ọlọ́run wá ń sọ fún wa inú súratul Ahzab léyìí tí ń fi ń pa wá láṣẹ tí ń sọ fún wa báyìí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 tó dáńtí ń bẹ́nu ayé wà màláíkà táwọn àtàwọn màláíkà rẹ̀ tó dá táwọn kan pè ní ìbàfin ọlọ́run àwọn bá ń gbọ́ ọlọ́run tọ́lọ́run dá tí fi wọ́n sọlá tọ́lọ́run bá dá màláíkà ọlọ́run mọ́ sọlá rẹ̀ bí ọ̀dẹ́ nìyẹn yóò mọ́ sọlá bí ọ̀dá gbogbo tí ń bẹ̀rẹ̀ ọlọ́run mọ́ sọlá ṣùgbọ́n dá wa káà náà mọ́ bóun sọlá pọ̀ ni ọlọ́run ní inna Allaha dájú ọlọ́run wa malaikatahu àtàwọn màláíkà rẹ̀ yusalluna wọ́n ń tọrọ ìkẹ́ wọ́n ń tọrọ ìgẹ̀ wọ́n ń tọrọ àlékún àánú ọlọ́run wọ́n ń tọrọ àlékún ìbùkún ọlọ́run wọ́n ń tọrọ àlékún ìyọ́nú ọlọ́run alànàbí yìí fún ẹni tá a pè ní ànàbì ẹni tá a mí síla tá a bì síla tá a fọ̀rọ̀ wa yé tó ìrọ̀ wa yé tóun náà yé wa tá a náà yé tá a ń pè ní ànàbì Muhammad ọlọ́run tọrọ kí àtìgẹ̀ fún ṣe ọlọ́run ọ̀wàníyà mo pe gbogbo ẹ̀yin tẹ́ gbà pé mi ọlọ́run ọba mo dá yín ìwásáyé yín kọ̀sẹ̀yìn èmi ọlọ́run ọba ìmọ̀ bẹ láyé yín kọ̀sẹ̀yìn èmi ọlọ́run ọba ìkúrò láyé yín kò ní sẹ́yìn èmi ọlọ́run ẹ mọ̀ bẹ́ẹ̀ ipe mi mọ̀ dá yín èmi dá ẹ̀mí sí yín la èmi á sì gbèmí lára yín èmi ò sì jẹ ẹmu fún yín èmi ò ń rọ òjò fún yín èmi ò ń ran fún yín èmi mò ń ṣe gbóhùn téèyàn máa ń ní láyé pátá téèyàn fi gbádùn ayé mò ń ṣe fún yín ẹgbàá gbọ́ pé mi lẹ́ẹ̀mọ́ sí yá ayọ̀ alẹ́ àdéhìn àmọ́nu ọlọ́run pẹ̀lú tẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́dọ̀ tẹ́ ẹ̀ wò tẹ́ ẹ̀ wò yín wò ń tó pé mi ọlọ́run nìkan lẹ̀ ń wò ẹ̀ rí nǹkan míì lára nǹkan kan wà fi mi ọlọ́run ọba sọ́lù alayhi wa sallimu taslima sọ́lù alayhi ẹ̀yin náà mọ bá mi ṣe àṣàlátù fún adéwálé hun ọmọlábí hun babalábí hun anabi wa muhammad anabi tó ga láàrin gbogbo ẹ̀dá tí mo dá sọ́lù alayhi ẹ máa tọrọ kẹ́ àti ìgẹ̀ wa sallimu taslima ẹ máa tọrọ àlékún bùkún èmi ọlọ́run ẹ máa tọrọ àlékún àánú ẹ̀mí fún ànábì náà tẹ̀sílì máa ń ní àlékún ìbùkún tó máa àwa mùsùlùmí ọlọ́run pè wá tọrọ àlékún òkè òun ọlọhun àlékún òkè òun ọlọhun fún adéwálé ànábì wa Muhammad nítorí pé òun náà ń tọrọ rẹ látọ̀dọ̀ ara rẹ fún ànábì. tàbá tí mùsùlùmí tí ó sẹ̀sà fún ànábì ẹ̀ pé ẹ wá jẹ́ apáradà kama tọrọ ọ̀kẹ́ ọlọ́run ká tọrọ ọ̀gẹ́ ọlọ́run fún adéwálé anabi muhammad sallallahu alayhi wa wasalam ruwiya ni nabi sallallahu alayhi wa wasalam gbẹgbẹ àwọn tọrọ anabi ike ọlọ́run ike ọlọ́run kọ́ máa anabi anabi sọ pé man salla alayya asharan iza ashiba ẹni tó bá ṣe àsàlátù mẹ́wàá fún mi òun ṣe ọlọ́run nígbà tó bá jí lásùbà wà iza àmùsá tó ṣe mẹ́wàá fún mi nígbà amina mina ànábì ni ọlọ́run ó fi irú ẹni ẹ̀ lọ́kàn balẹ̀ níbi ìpayà ńláńlá ìbẹ̀rù bójó tí ń bẹjọ́ àlè kìyàmọ̀ ẹni tó ṣe sàlátù mẹ́wàá fànábì láàárọ̀ tó tún dìrọ̀ lẹ́tọ́ fẹ́ sùn tó tún ṣe àsàlátù mẹ́wàá fànábì kó tó lọ sínú kó tó lọ sórí bẹ́ẹ̀dì ẹ̀ ànábì ní ọlọ́run ó fi ẹni bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rù bójó ńláńlá tí ń bẹjọ́ àlè kìyàmọ̀ kọ̀wátọ́ síbẹ̀ máa lẹ́dí ní aníyàmọ̀ lọ́wọ́ alẹ́ irú ẹni bí ọmọ ọbẹ̀ pẹ̀lú àwọn tọ́lọ̀ ń parí ìdẹ̀dá lé lórí mina nàbí yína nínú àwọn ànábì ọlọ́run wà sí dìkínà àti inú àwọn tí wọ́n àwọn sì díkù wọn àwọn làwọn pè sí díkù iná làwọn tó gba àwọn ànábì ọlọ́run lódodo lójú kó fún Abubakar Siddiq ní Siddiq tó kọ́ gba ànábì lódodo kò dáwọ́tò ànábì ànábì gbé tí wọ́n sàrátò fún wọn ànábì yóò mọ ọbẹ̀ lẹ́ni tí ọlọ́run ó fi lọ́kàn balẹ̀ níbi ìbẹ̀rùbojó ńláńlá ìbẹ̀rùbojó tó lé kéńkà tí ń bẹ níjọ́ kò tún wá ní kò á tọ́ síbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò tún máa bẹ pẹ̀lú àwọn tí ọlọ́run bá parí ìdẹ̀ra lé lórí nínú àwọn ànábì ọlọ́run torí pé àtàwọn ànábì tó ṣáájú ẹ̀ wọ́n máa bẹ nínú ìfọ̀kànbalẹ̀ ọlọ́run wàṣídìkínà àtàwọn tó bàbá ń sàlátù fànàbì ká máa tẹ̀lé lànà ànábì ńbẹ́nu fẹ́ pa nífẹ̀ẹ́ ànábì náà nìyẹn wọ́n tó ń tẹ̀lé lànà ànábì òun sọ sàlátù fànàbì náà nìyẹn tó fi gbàkan bọ̀ kan nú kó tún wá máa ṣe àsàlátù náà lórí ahọ́n rẹ máa ṣe pẹ̀lú ọkàn rẹ máa jẹ́ ká sàlátù ọmọ lápánù gbòòsè sí rẹ ànábì wa tún tẹ̀síwájú wọ́n gbẹ̀gbẹ̀ wá pé jaani jabarailu aleyhisalam jibiru wa bimi anabi wa kọ́la ó wá sọ ya muhammadu la yusalli alayka ahadun illa salla alayhi sab'una alifin malakin ó lẹ́nìkan ò ní ṣe sàlátù fún ní anabi sallallahu alayhi wa sallam kó sàlátù fún ní anabi lẹ́ẹ̀kan àyàfi kí ẹgbẹ̀rún lọ́nà àádọ́rin màláíkà kí wọ́n máa tọrọ ìkẹ́ ìgẹ̀ fúnrú ẹni inú ọlá tí ń fún ìmọ̀ ìsàlátù fún anabi nìyẹn nígbà tá a bá sàlátù fánàbì tó wá jẹ́ sí pé àwọn màláíkà tí wọ́n èsì ẹlọ́run tí wọ́n èjẹ tí wọ́n èmu láyé asúná láàmú amárahùn wọ́n èsì ẹ̀ sí òfin ọlọ́run ọba wọ́n èé takú àṣẹ tọ́lọ́run bá pa wọ́n wọ̀nyẹ́ fún arúnà máa yú mọ́ arúnà nítorí àwọn anìkún ó ṣe wọ́n ti ṣe kíá kọ́ ajẹ́ pẹ̀lú àwọn ẹni bẹ́ẹ̀ ni wọ́n mọ dáadáa padà sàlátù fẹ́ni fọmọ sọlá tí alẹ́ ilé màlá àyíká gbogbo ẹni tí mẹ̀lẹ́kà tó wá ń sàlátù fún kẹ́hìn mi ní àlìjánà irú ẹni bẹ́ẹ̀ ti dán àlìjánà nìyẹn àwa mùsùlùmí gbá kú oríire ọlọmọsà mọ́sàájọ́ rọrùn fún wa láti máa sàlátù fún ànábì mọ́sàájọ́ rọrùn fún wa láti máa tẹ̀lé orí pa ànábì mọ́sẹ̀wálẹ́ni tí ó mọ̀ yapa ànábì mọ́sẹ̀wálẹ́ni tí ó kọ àsàlátù lẹ̀ fún ṣé ọlọ́run sallallahu alaihi wasallam ọgbà àdìsí wọn sọ̀rọ̀ ó ṣe ọlọ́run ọ̀dà sọ báyìí pé ma min du'ain illa bainahu wa baina as-sama'i kò kan tọ́mọ ènìyàn ó ṣe láyé àbítàlìjẹ̀nù ó ṣe láyé àyàfi kí gàgọ́ ọmọ bẹ láàrin àdúrà náà láàrin àdúrà yẹn àti sánmọ̀ nítorí gbogbo àdúrà tá à ń ṣe ó gbé lọ sínú lọ actualize ẹni ó gbé lọ sínú tí a bá ti sàṣàlá tó fà nábì gàgbọ́ mọ́ bẹ láàrin àdúrà tó ṣe láàrin àdúrà rẹ̀ àti sánmọ̀. hatta yusalli ala nabiyyi sallallahu alayhi wa sallam títí tí ẹni tó sàdúrà yóò fi ṣe àṣàlá tó fò ń ṣe ọlọ́run fa idha salla alayhi tí irú ẹni bẹ́ẹ̀ bá sàlá tó fà tó bá sàlá tó fà nábì yaharuku dhalika alhijabu wa yadkhulu du'a tí irú ẹni òun ni ó jó gàgá tí ń bẹ láàrin àdúrà tó o ṣe àti sánmọ̀ òun ni ó jó gàgá yẹn níná ni àdúrà rẹ̀ ó fi wá wọnú sánmọ̀ lọ wàyí lamu sọ́lé rọjá àdúrà òwú tí yẹn bá sàlátì fanabi gbogbo àdúrà tó o bá ṣe kò ní wọnú sánmọ̀ wọn dádúrà ìgbàdà sọ́dọ̀ rẹ̀ ni sallallahu alayhi wa sallama anabi tí wọ́n sọ pé sallallahu alayhi wa sallama anabi ní àwòlá náà sì bí yawmal qiyamah anabi ní àwọn tí ó fi lẹ́tọ́ sí jù tí akisaruhum aláya sọ̀láàt iná làwọn tí a sàlátì wọn bá pọ̀ tí wọ́n sì fi hàn ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam nínú àǹfààní tí ń bẹ fún àsàlátì ṣe fún ṣe ọlọ́run látọ̀dọ̀ àyàfà wa Hasan al-Basari nígbà ayé ẹ̀ arábìnrin kan bẹ ẹrúsìn ọlọ́run arábìnrin yìí ó wá ní ọmọbìnrin kan ọmọ yìí gbọ́rọ̀ sí lẹ́nu ọmọ yìí kírun kèé gbáwẹ̀ kèé tẹ̀lé àṣẹ òbí rẹ̀ ọmọ yìí wá kún kékeré ńgbà tó ọmọ yìí kú ìyá yìí wá ìyá yìí ọba ìyá yìí ń pé ha ọmọ yìí ó sì kú báyìí ọjọ́ ẹni tí sí mi wa lọ sọ́dọ̀ afọ wa Hasan basari ìpè rẹ̀ àáfà ìrẹ̀ ẹrúsìn ọlọ́run mo fẹ́ mọ ipò tọ́mọ mi wà níwájú ọlọ́run Hasan wa fún pé yẹn náfìlà yìí yìí ọwọ́ náfìlà ọmọ rẹ̀ ọbọ ọmọ rẹ̀ nínú náà ọba lórí bẹ́ẹ̀dì ọba nínú náà tí ń jìyà ná pẹ̀lú àwọn tọ́jọ́ ń jìyà afa Basari náà yẹnà fílẹ̀ àwọn náà ṣàdúrà àwọn náà rí ìyá ìwádìí láàrọ̀ ìwádìí láàrọ̀ Hasan Basari pé èrè àfa ipò tí mo bọ́ mọ́ mi kò dùn mọ́ mi mo bá nù náà tí ń jìyà bẹ́ẹ̀ ni mò ń sunkún Hasan Basari tó rí èmi náà rí èmi náà bá tí ń jìyà tí ń bẹ́nu ilé náà ni ha ìyá ìpadà sílé ìyá ìbá ìbáadà rẹ̀ lọ́pẹ́ tó pé ntí ọkàn gun ọ̀rọ̀ mọ̀ yìí àmọ́ ṣe rí bẹ́ẹ̀ ń ìyá yìí inú jẹ́ tó pé ọdún adijọ́ kan ọ̀rọ̀ lọ ìgbà lọ bẹ́ẹ̀ láàrin bíi oṣù mélòó nígbà rere Hasan Basari ó sùn ó ọmọ yìí bákan náà nígbà tí ọmọ yìí bọ ọmọ yìí nínú lórí bẹ́ẹ̀dì aṣọ fún a sí pé arábìnrin yìí ìwọ ọkọ ní lágbájá ọmọ lágbájá ni ó ní bẹ́ẹ̀ ni èmi lágbájá ọmọ lágbájá kí ló gbé ọdẹ rúpò yíyó ó ní tí mo rí ọmọ bọ́nu ilé náà ni ọmọ yìí ní ni ìrè àfọ́ ọlọ́run arákùnrin kan lọ kọjá níbi sàárè tí wọ́n sinmi sí èmi àtàwọn tájọ ọmọ sàárè náà ató ẹ ató àádọ́rin tí wọ́n ń jẹ wá níyà ní oríṣiríṣi ìyà tí wọ́n ń jẹ wá wọ́n ń jẹ wá níyà níyà tá à ń kígbe tá à ń kígbe òsì tó àwọn yóò lè gbóhùn wa àwọn arákùnrin tó kọjá yìí nígbà tí ń kọjá lórí sàárè wa ń wá àṣà láti fáná wípé aláwọ̀ ọmọ sọ́ọ̀lì aláwọ̀ Muhammadin وعلى آل محمد وسلم اللهم بارك على محمد وعلى آل محمد وسلم اللهم صل على محمد وعلى آل محمد وسلم ìtàràkùnrin wí ni ń ṣe sàlátù fún ànábì àsàlátù tí ń ṣe ọlá sàlátù yẹn ni àwọn màláíkà fi wá dá ìyà dúró fún wa ọlọ́run wa ní gbogbo àwọn tí ń bẹ́nu tó ń bẹ́nu sàárè tí ó ń jìyà aná lọ́wọ́ ẹ̀dá ẹ̀mí wọn padà sínú àlìjánná ìtọ́fà ní etí rẹ̀ hasan ìbásáré tó fi mi lálìjánná nídìí eléyìí Hasan Basari wa ọwá ṣe mọ̀ ọwá ilẹ̀ wa mọ́ wa ránṣẹ́ sí ọmọ yìí pé ọmọ rẹ wọ́n ti dá padà sínú àlùjánnà ní tó jẹ́ wọ́n dá padà sínú àlùjánnà sábàbí àsàlátù yìí ṣe ti arákùnrin kan tí ò tiẹ̀ mọ́mọ́ yìí tọmọ yìí náà mọ̀ rí tí ń ṣe kọjá lọ létí sàárè ló jẹ́ kí wọ́n dáyà dúró fún wọn wọ́n fi di ẹni tọ́tọ́ sí àlùjánnà látàrí bẹ́ẹ̀ káwọn múra sí àsàlátù fún ṣe ọlọ́run àsàlátù nìkan ni ọlọ́run ń ṣe ní gbogbo sẹ́tọ̀ àwọn àmùmí ni ọlọ́run ò ṣe nǹkan míì ọlọ́run èé kírun ọlọ́run èé gbààwẹ̀ ọlọ́run èé yọ zaka ọlọ́run èé tàwáàfù bẹ́tìlà àtíkì òun náà ló nílé rẹ̀ kí náà mọ tàwáàfù ẹ̀ sí àwa mùmí lọ́pàá láti ká máa ṣe bẹ́ẹ̀ ọ wá ṣiṣẹ́ kan tó wá yẹn gbogbo ara ká náà bóun ṣe náà ní àṣàlátù ẹ jẹ́ àmúra gìjì káàánú òmúra kátámára ká fi kúnṣẹ́ wa kájíká wa pọ̀ fún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ká lè bá a rí orí àṣàlátù Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin wa اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد kájẹ́ sàràtò wọ́pọ̀ fanabi anabi ní ẹnjẹ́ sàràtò ẹ bá pọ̀ fóun òun ni ó súnmọ́ òun jùlọ níjọ́ àlèkìyàmọ̀ èmi fẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ó súnmọ́ anabi ìwọ fẹ́ bẹ́ẹ̀ náà ẹni tí ó súnmọ́ anabi ọlọ́run tí ó gba kábà anabi wọlé ọlá kábà wọlé ọlá olùgbọ̀wọ́ ètò yìí òun náà ni wa dr Sulaiman Muhammadu Awwal aláwòye ẹgbẹ̀jì ọlọ́run bá sàlékún dáadáa fún wọn and director solarwac nigeria limited ẹni tí máa sọ̀rọ̀ látàárọ̀ àwọn náà ni ali ustaz ali imam sulaiman sakọ́fí ìmáàmù masalasi jimá baba wa abdulrauf muhammadu maruf abogunde magaji àgbà nílùú ògbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ aláṣepẹ́ àwọn olùgbọ̀wọ́ wa tó ń fún wa ní ẹ̀bùn ọlọ́run bá aṣọ ọlẹ́sàn rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń dáhùn béèrè wa ẹ̀bùn bẹ́lẹ̀ tẹ́ jẹ́ ẹ máa fi ìdáhùn béèrè yín sí orí àtẹ̀jíṣẹ́ tí ń kọjá lójú ẹ̀mú ẹ̀rọ máàmọ́wòrán yìí ẹ máa fi jíṣẹ́ ẹ má pè wá ẹ fi jíṣẹ́ yọ̀dọ̀dọ̀ wa á yín lóhùn gbogbo ẹ̀bùn bẹ́ẹ̀lẹ̀ tẹ́ jẹ ọlá la gbogbo ohun tá a bá ṣe nu Ramadan yìí ọlọmọsá àforí ẹ̀ṣẹ̀ wa jìn wa gbogbo ohun tá a bá ṣe ní ìbádàn bẹ́ẹ̀ ọlọmọsá àgbẹ̀rẹ̀sẹ̀ fún wa ọlá la ilaha illallah àmọ́ àríwá wò lórí ètò yìí ní Facebook ìgbà wáṣẹ̀ àmọ́ àríwá bákan náà níbi Instagram ìgbà wáṣẹ̀ àmọ́ àríwá wò lórí YouTube níbi adùn àṣà yorùbá tv ọlọ́run gbogbo ń tá a wí ọlọ́run mọ́sà fi sínú mizan làkàìrì wa mọ́jọ́ jẹ́ ìbálẹ́jọ́ ọ̀bú fún wa mọ́jọ́ mọ́sẹ̀lẹ̀ lásẹ̀ mọ́ fún wa mọ́sọ̀ lásọ̀ mọ́ fún wa ọlọ́lá ìlà ilọ́lọ́ nọ́mbà wa tí ẹ bá fẹ́ pè wá fún àlàyé àbí ìbéèrè nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbí nípa ogun tá a ti ń wí zero seven zero thirty sixty five eighty four forty nine lẹ́ẹ̀kan sí thirty zero zero seven zero thirty sixty five eighty four forty nine ọlọ́run já ní àṣepẹ́ ọ̀làlá ìlà ìlọ́lọ́ ọ̀là muhammadu rasulullah àwọn egbòogi wa ti ń jẹ́ láti nínú iṣẹ́ sulawok nigeria limited bí ilawafin ẹ̀mọ̀ rà ó ṣiṣẹ́ fún gbogbo tí ń jẹ́ àrùn inú bíi one stone ó ṣiṣẹ́ fún ibà pàtàkì lọ́nú oṣù ramadan tá a wà yìí ká máa lò ó ọlọ́run mọ́sàájọ́ bá wa láàmú ọlọ́run àjọkàn ọlọ́run ọ̀làlá ìlọ́lọ́ ọ̀là muhammadu rasulullah

òjò gángan ni solution sọ̀rọ̀ rẹ. ó kárí ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. <laughs> ó ti yí àwọn ọkùnrin tó ya kilala tá a dá mọ̀ wípé kárakára ni sẹ́ẹ̀lù jó gángan náà alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí ọmọkùnrin alcoholic bitters ni kò gbẹrura kò dúró déédéé ọ̀pá ìyún náà tọ̀tọ̀ọ̀tọ̀ wàá máa sínú bolẹ̀ tàbí elégbé ni gbàgbẹ́ non alcoholic bitters iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní number one ewu olóye street ìtasọ́ni sagamu ìpínlẹ̀ ogun ló ń produce ẹ̀ tó tún package yẹ telephone zero seven zero four nine seven six five three zero four bẹ̀rẹ̀ ẹ̀ nílé ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́tò àwọn alágbàtàjà kejìdádò nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbàgbó kọjá bẹ́ẹ̀. làwọn fi ń yá bá mixture lawafin. ògbókangí egbòogi. bẹ́ẹ̀ni o. torofin ni iṣẹ́ lawafin herbal mixture lágbo ara. ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paradì tó roni gorogo. ìfúnpá gíga ibà typhoid. ara ò jí pépé àbí òmókun dáadáa ọkùnrin tí ò lè ṣe ṣe akọni obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège làwọn fínà bá mi sọ ní kóòlò nafdac ìlú ló ń tẹ̀ gbà. iléeṣẹ́ sulawok pharmaceutical nigeria limited ó wà nọmba one ewu olóye street ìtasọ́ni sàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ telephone zero seven zero four nine seven six five three zero four ó wà ní chemist àti pharmacy stores dé máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwọn fín abá mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ bẹ́ẹ̀ àwọn tí a bá mi sọ ní ẹ̀rà bó ṣe wà ní pàwùdà ìyẹ̀fun bẹ́ẹ̀ ló wà lólómi iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́ ara.